tún ṣẹlẹ̀ àwọn ọmọ àwọn ọmọ bàbá súwé bèbè wọ́n lọ bá akéwì ológun dúdú wípé báwọn làwọn ṣe fẹ́ gba ilé wọn ilé àwọn lọ́wọ́ Àgbàlá Gabriel àà àwọn ọmọ bàbá súwé bèbè wọ́n lọ bá ológun dúdú tó máa ń kéwì wípé àwọn fẹ́ gbé ilé àwọn kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel kò wá tọ́ síbẹ̀ o wọ́n wá ní kí Àgbàlá Gabriel kó tó wá ṣe àkáǹtì owó tó gbà fún bàbá Sùwé Bèbè báwo ló ṣe ná kó wá ṣe àkáǹtì ẹ̀ kò ní dáa fún yín kò ní dáa fún yín olórí burúkú ni yín orí yín ti yí ẹ̀yin ọmọ yẹn orí yín ti yí nígbà tí bàbá yín ń pa ibo lẹ wà nígbà tí bàbá yín ń síkì ibo lẹ wà níbo fún jákujáku yẹn ẹ̀yin ọmọ tẹ lọ bá mo mọ̀ pé kò ṣe gbogbo yín o but ẹ tẹ́lẹ̀ pọ́lọ́kù dúdú yẹn ẹ tẹ́lẹ̀ pọ́lọ́kù dúdú yẹn ẹ máa ṣe ẹ̀sìn láyé ẹ ṣe ẹ̀sìn lálẹ́ kìámọ̀ nítorí kí ni for what owó àtìgbàwó ṣọ́bùrà gíbìrì ò ti fún yín ní dọ́kúmẹ́ǹtì ṣé kò fún yín dọ́kúmẹ́ǹtì ni kí ẹ tún fẹ́ mọ́ọ̀nì yẹn ti fún yín dọ́kúmẹ́ǹtì náà ó ti àdúrà dọ́kúmẹ́ǹtì fún yín kí ló wá ṣẹlẹ̀ ṣe fẹ́ pa ni ṣe fẹ́ pa má nìyí ni kí ló dé ṣóhun nìkan ni ṣóhun nìkan ni kí ló dé kí ló dé ẹ fi má nìyí sílẹ̀ áá ah, ah. ṣé yóò tún gbọdọ̀ ṣoore má ni kí ló dé Muyideen ní ṣe tiẹ̀ ẹ̀yin ọmọ bàbá sóbè ẹ̀yin ló tuntun bẹ̀rẹ̀ ti yín kí ló dé wáì ṣóhun nìkan ló ṣoore ni. ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òṣì lẹ́nu ẹ fẹ́ gbélé yín kúrò ńbẹ̀ ẹ lọ́gbẹ́ kúrò ńbẹ̀ ṣó dí stop yín ni jẹ́wọ́ tó fi dọ́kúmẹ̀tì lẹ́yìn ẹ̀hẹ́ kílẹ̀ tó wẹ́ ẹ gbé tírélà kẹ́ lọ gbé kúrò ńbẹ̀ ẹ gbé tírélà kẹ́ lọ gbé kúrò ńbẹ̀ ká sọ pé kó tó wá ṣàkáǹtì owó bó ṣe ná owó orí yín ti dàrú ẹ gbádùn ẹ síkì gbàtí ba yín yẹn síkì níbo ni gbogbo yín wà orí yín ti dàrú ẹ gbọ́ ìwì tí bàbá ológun ní ìkí ẹgbẹ́ èmi wèrè tẹ́lẹ̀ náà sọ pé òun ké. àwọn ọmọ sèbèbè wọ́n ń béèrè pélé bàbá wọn ń kọ́ o wọ́n ní owó rẹ̀ tí wọ́n dájọ́ sí ń kọ́ àgbàlá Gabriel ọ̀rọ̀ rẹ o ológun dúdú ti wọ̀lú tìkanra tìkanra gbòde togun togun ológun dúdú ti wọ̀lú tọkọ̀tọkọ̀ àgbàlá Gabriel àgbàlá Gabriel àgbàgébú ó yẹ kẹ́ ẹ fún wa lálàyé ìbéèrè yìí àwọn ọmọ àwọn ẹbí iṣẹ́ èbèbè àtàwọn ọmọ nàìjíríà ní tilé toko ẹ wá o wọ́n ti pè yín lẹ́jọ́ ẹ wá fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́. àwọn ọmọ nàìjíríà mélòó àwọn ọmọ nàìjíríà mélòó àbórí dàrú tẹ bá ń sọ̀rọ̀ ẹ máa kó everybody papọ̀ àwọn ọmọ nàìjíríà mélòó. Agbala Gabriel ní explanation kan tó máa give fún ìyakuya alákùnbà alákùnbà bá yín yes kò ní explanation kan tó máa give fún yín àbókè yín dàrú wèrè ní yín ni orúkọ yín ló fi gbowó ni nǹkan tí bàbá yín sìkì níbo lẹ́wà ṣe bí ẹ pátì ni ìdílé tí bàbá yín sùn gbogbo bẹ́ẹ̀ rùn. ẹnìkan wá dé ó wà wọn bá yín lọ́wọ́ ẹ wá ń béèrè pé kó wá ṣàkáǹtì bó ṣe ná owó àkáǹtì kọ òkúntù ni ó ti ṣe. rẹ́rẹ́ ilé tá a dáwó rẹ̀ níjọ́hun ìtọrẹ àánú táwọn èèyàn ṣe fún Suebebe ọ̀yá wọ́n fẹ́ kẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀ wọ́n láwọn olè kan jí mi. ológun dúdú èló ni wọ́n dá èló ni wọ́n dá mbẹ́ sọ iye tí wọ́n dá gbé rìsíptì jáde pé iye báyìí ló dá nígbà tó ń gbọ́ fún sùwèbè èló ló dá tó sọ pé owó ta dá owó ta dá fún sùwèbè èló ni wọ́n dá ológun dúdú èló ló dá ń bẹ̀ èló ló dá. ẹ jẹ́ ẹ jẹ́ fàbàlà ẹ jẹ́ fàbàlà pé gbogbo ẹ̀tàn fún yín kí má interrupt yẹ pàtó wá pé ẹ̀tàn máa wà analyze yẹ. àwọn ọmọ sèbèbè wọ́n ń béèrè pélé bàbá wọn ń kọ́ o wọ́n ní owó rẹ̀ tí wọ́n dájọ́ sí ń kọ́ àgbàlá Gabriel ọ̀rọ̀ rẹ o ológun dúdú ti wọ̀lú tìkanra tìkanra gbòde togun togun ológun dúdú ti wọ̀lú tọkọtọkọ àgbàlá Gabriel àgbàlá Gabriel alàgbàgébú ó yẹ ká fún wa lálàyé ìbéèrè yìí àwọn ọmọ àwọn ẹbí sọ èbèbè àtàwọn ọmọ Nàìjíríà ní tilé toko ẹ wá o wọ́n ti pè yín lẹ́jọ́ ẹ wá fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ ilé tá a dáwó rẹ̀ níjọ́hun ìtọrẹ àánú táwọn èèyàn ṣe fún Suebebe ọ̀yá wọ́n fẹ́ kẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀. wọ́n láwọn olè kan jí mi lórin kọ àwọn karambani kan jíṣẹ́ mi tà láṣẹ ní ẹ mọ́ subscribe sórí ológun dúdú lórí chánẹ́ẹ̀lì míì tí kìí ṣe tológun dúdú ọba akọrin ológun dúdú ọba akọrin YouTube channel ni ẹ ti subscribe sórí iṣẹ́ mi ẹ like ẹ ẹ share ẹ̀yin tó lógun dúró ẹ subscribe. Àgbàlá Gabriel oore lẹ ṣe níjọ́ òun akẹ̀dẹ̀ dúpẹ́ oore ọlá bàtà ní mọ́tò sàn ọlá bàbá ní mọ́mọ́ yan tí ò bá s'Àgbàlá Gabriel sún èbèbè ò lè kọ́lé láyé ṣùgbọ́n níbo nílé ọ̀hún wà. èmi Kúnlé ológun dúdú mo ti ṣìpẹ̀ oníkálukú gbogbo ilé wà báwo orí yín dàrú ni mo location ti ilé wà ní ẹ eré ni bí wà báwo wèrè ní ni ṣé kò níbi tí wọ́n sun bèbè sí ni ṣé bí níbi ilé bèbè ni wọ́n sún sí ẹ jẹ́ wà dáàbò ti báyìí níbo nílé ọ̀hún wà ilé orí burúkú ilé òfòwò ilé wo ni ẹlẹ́yà yín kọ́ kalẹ̀ fún fún sún bèbè ah kí ló dé níbo nílé ọ̀hún wà orí yín dàrú ni ẹ̀ mọ́ tó wà mí ibo wọ́n sun bèbè sí nǹkan tí ń ṣe yín ẹ sick àti wọ olókùdúdú àti àwọn ọmọ yẹn gbogbo ìpàkọ́tà yìí ti sick papọ̀ yín ti dàrú papọ̀. gbogbo ọmọ àtẹ bí iṣu èbèbè pọ́ńtò gba sùúrù lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ìjà kọ́ àgbàlá Gabriel ẹ pẹ̀lẹ́ o ẹ ṣeun ọjọ́ báwo níṣẹ́ ṣé gbogbo ẹ̀ ń tò ṣẹṣẹ yín ń lọ ṣẹṣẹ yín tẹ̀síwájú adúpẹ́ àánú oore ṣíṣe kì í pààyàn Dayọ̀ Dayọ̀ Adéwùmí Dayọ̀ Adéwùmí tá a mọ̀ sí Suebebe àwọn èèyàn kan ló lé ní mílíọ̀nù mọ́kànlélógún iye tó rí ó jẹ́. Ah, ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù ọlọ́run mílíọ̀nù mọ́kànlélógún ah, ah, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀yin pípò yìí kí lè fẹ́ kí ni géènì yìí ẹ ṣàfẹ́ gbé má nìyí ṣubú gbogbo yín ẹ mọ́ yọ lọ́tún ẹ̀ ń yọ lọ́sì láti fi gbé láti fi bíríìgì má nìyí dáhùn ah, ẹ sì bẹ̀rù ọlọ́run ah, ọmọ aráyé burú o. iye tó rí ó jẹ́ wọ́n sá àti kọ́lé fún baba nínú owó wọn èlò lówó oṣù èbèbè kù nínú àkáǹtì ìyẹn làlàyé tí wọ́n fẹ́ gbọ́ gbogbo aráyé fẹ́ mọ iye tó kù lẹ̀ òótọ́ ni anumọ́ olénulẹ̀ àmọ́ ti yọ ìdá mẹ́wàá kó tó kú tó bá jẹ́ pé ẹ ti yọwó iṣẹ́ kò lẹ́sẹ̀ iṣẹ́ olúwa ni gbogbo òṣìṣẹ́ náà ní béèrè ìdá kọ́ńkọ́ àwọn ẹbí fẹ́ mọ iye tó kù lẹ̀ òwe kejì tí wọ́n wá ní ká bá wọn béèrè lọ́wọ́ àgbàlá Gabriel àgbàlá Gabriel àgbàlá Gabriel ohun tí wọ́n tún ní abiọ́ ni pé ilé oṣù èbèbè tí wọ́n fowó oṣù èbèbè kọ́ sínú àgbàlá Gabriel ṣé ti Gabriel ni àbí ti sún èbèbè bàbá jẹ́ ti sún èbèbè. ṣé orí yín dàrú ni ibo ah, ah. ni wọ́n olóhùn ah, o níbo ni wọ́n sin sún èbèbè sí mo béèrè ẹni tó bá sin sílé kọ́ ló nílé ni níbo ni wọ́n sin sí ṣèbí ilé ìgbẹ́ wọ́n sin sí wọ́n ti tún béèrè pé wèrè ní yín ni ṣé kò ti gbé dọ́kúmẹ́ǹtì fún yín ni àṣìyẹ̀rẹ̀ ní yín ni ṣé kò ti àdúrà kí fún yín ni. àbí ẹ máa àtàkì pásítọ̀ yẹn fẹ́ gbèsùbú ẹ̀ lẹ́gí gbèsùbú babalẹ́kùn bàbá yín kẹ́kẹ́ twenty ẹ̀ lè gbèsùbú bàbá máa dúró tán onídàáfù gbogbo yẹn ní kúre ayé gbogbo yẹn máa bàjẹ́ ẹ̀hẹ́n ṣé òun ló ní àbí sùn bèbè orí ló dàrú torí pé òkú òkú bàbá Gabriel ni wọ́n sin síbẹ̀ àbí òkú òkú òkú òkú yẹ láyà yín ni wọ́n sin síbẹ̀ bóyá ẹni tí wọ́n bá sin sílẹ̀ náà kọ́ lónìí lé ẹ máa sọ fún wa stupid people ṣé kò sí gbé dọ́kúmẹ̀ntì fún yín ni ẹ ṣá láìkì wàhálà ṣá ẹ ṣá fẹ́ máa jáde pásítọ̀ yìí ẹ fẹ́ jẹ́ kó ní bp ẹ fẹ́ jẹ́ kó develop kó tó yẹ kó develop lẹ́yìn stupid people ignorant people yìí lórí burúkú gbogbo. wọ́n ní báwo ni ó ṣe padà wá jẹ́ tọmọ rẹ̀ wọ́n ní iná kú fẹ́ẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú bọmọ rẹ̀ rọ́pò gbẹbí wọ́n ní bí aládìí ọ̀bá sí nílé ọmọ rẹ̀ ní òde ogun ẹbu ẹbu ọ̀hún dà àgbàlá Gabriel àgbàlá Gabriel kú o ọ̀rọ̀ sùnmùkùn rèé báwo làwọn ọmọ sí èbèbè ṣe fẹ́ gbalé bàbá wọn báwo ni wọ́n ṣe fẹ́ gbélé bàbá wọn kúrò nínú ṣọ́ọ̀ṣì àgbàlá Gabriel ẹ̀yin ọ̀tọ̀kù ìlú gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ o kí ni ṣíṣe. ṣé ṣọ́ọ̀ṣì àgbàlá ni ilé wà ni ṣé ṣọ́ọ̀ṣì ló wà mo béèrè ṣé ṣọ́ọ̀ṣì ni ilé wà. Ah ṣé inú ṣọ́ọ̀ṣì ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà ẹ mo béèrè ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà ẹ má wọrí bá ti ṣe tán sí ẹ wá ẹ wá pàdé mi lórí tiktok tiktok yẹn oníkálukú máa sọ ìpinnu ẹ àwọn agbá òyìn wọlé tó máa sọ opinion wọn ẹ bá ti ṣe tán sí ẹ wá pàdé mi lórí tiktok níjà máa gbọ́ wíìrì lọ. ṣe ẹ là lóye ẹ jẹ́ ká mọ bí tọ́rọ̀ yìí ń bọ̀ wá já sí ológun dúdú ti dé gbogbo ọ̀rọ̀ kọ́ ṣe láláriwo ọ̀rọ̀ yìí ò ní dìjà rárá tá a bá mọ bí à ń rè ológun dúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. mọ́mí Stella mọ́mí Stella Dorcas ó yà mí lẹ́nu o ó yà mí lẹ́nu o ṣebí ilé yẹn ni wọ́n sin bàbá sùn bèbè sí ṣebí ilé náà ni wọ́n sin sí kí ni pọ́blẹ́mù wọn. Ah, ah ó dẹ̀ ti hand over key wọ́n ti hand over key ilé fún àwọn ọmọ yẹn náà kí ni wọ́n tún wá kí ni kí ni kan tí wọ́n ń wá gẹ́gẹ́ again wàláì àbúrò yìí wọ́n fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú wàláì wọ́n ti wọ́n ti plan géèmù yìí tipẹ́tipẹ́ wọ́n fẹ́ run man yẹn down àwọn tí wọ́n ń jowó Àgbàlá yẹn wọ́n fẹ́ wọ́n fẹ́ run man yẹn wọ́n fẹ́ run man yẹn down wọ́n fẹ́ run yẹn down àdẹ̀ nígbà àwọn onígbà o ọlọ́run fún wa lẹ́bù àti sọ̀rọ̀ láti defend èèyàn á dẹ̀ máa defend àmà sọ anabinipele akọ alakanu anabini ka sọ̀rọ̀ bó ti kókòrò tó kò ní ta fún gbogbo yín àtọlógún dúdú wèrè tó káwé gbogbo pátá yẹn ní kúure. mo ti gbẹ́jọ́ wọn wá sí kóòtù gbogbo ìlú gbogbo ọlọ́gbọ́n gbogbo olóye kí ni ká ṣe ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó oṣù èbèbè tó kù sọ́wọ́ Àgbàlá Gabriel ni wọ́n ní kí wọ́n wá lọ sàkáǹtì ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko ọmọ Nàìjíríà títí tó fi délùú òyìnbó ọ̀rọ̀ ọjà kọ́ o ẹ mọye tẹ́ ẹ dá fún sún èbèbè lórí àìlera ara rẹ̀ Àgbàlá Gabriel ó ṣe bẹbẹ fún. olórí burúkú ọ̀wá ara yín k'Àgbàlá Gabriel tó gba owó fún sún èbèbè ẹ̀yin ìwọ ṣe forúkọ tiẹ̀ gbowó bóyá wàá rí one thousand ológun dúdú ìwọ ò ṣe lọ fi àkáǹtì ìwọ ò ṣe fi orúkọ tiẹ̀ ẹ mọ̀ pé glory ni glory ni orí yàtọ̀ sórí iná sáà ya kò mú làṣà tá iṣẹ́ ta fi rún ní kálukọ̀ tọ̀tọ̀ ni irú èmi sì àfiṣọ́ ẹ donation um, charity rán mi kí wọ́n pọ́sì tàǹsì kì í sọ pé mo fẹ́ gba charity tipa ni màá fi ní ten thousand ọlọ́run fi rán mi ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká sọ ọ̀rọ̀ ká dé ṣàlàyé ọ̀rọ̀ ká dé dúró lórí òdodo tọ́lọ̀ fi rán mi nìyẹn táyé dẹ̀ máa gbọ́ táyé máa gbọ́ tí gbogbo ayé máa gbọ́ confam tọ́lọ̀ fi rán mi nìyẹn iná sáà ya kúmù làṣà ta iṣẹ́ ní kọ́kọ́ wọn ó yàtọ̀ síra wọn ìwọ alókùnrin ewì ewì lọ́lọ́n kọ́ mọ́ ẹ ewì orí burúkú tó ń ké yìí náà lọ́lọ́n kọ́ mọ́ ẹ gbogbo e, àgbàtíwèrè ti ń kéwì láyé ó máa ń kéwì àtàkéyàn ni kò kéwì náà máa kéyàn kọ́gbọ́n rí olókùnrin kò ní ẹ̀fà kéwì gidi kan kéyàn kọ́gbọ́n ewu pé bíṣà máa tàkì yàn kó máa tàkì yàn ló máa ń ké láyé ẹ̀. ṣé bèbè kan lọ́jọ́ tó dé wọ́n ní mo kò gbè mí ó ti lọ́wọ́ kan ààyìn nínú ni àkóyawọ́ nírìn àjò tí í gbé ni tí ò lábùkù mi ò rò pé ṣú èbèbè ṣèwé bá gbàlá Gabriel kó tó kú o pé tóun bá ti kú kílé ó di ti ṣọ́ọ̀ṣì kó di tàgbàlá Gabriel bàbá ti ṣèwé fún yín. Ah, ah, eh, eh, ṣẹ́gbà ẹ̀yìn èèyàn ẹ orí mi máa ń tọ́nu kẹ́ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ ṣàpẹẹrẹ bíbélì sọ wípé ilé òun ni ṣó sọ bẹ́ẹ̀ ni ah. ológun dúdú ìyẹn lápòsí gbogbo ọlọ́mọ kú lọ́jọ́ kan èrè jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ṣé inú ṣọ́ọ̀ṣì nílé yẹn wà ní ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà ní ṣé àgbàlá sọ pé òun fẹ́ jogún lé yẹn ni wọ́n ẹ̀ tẹ́ ibi bíi tẹ̀sẹ̀ ní bẹ̀rù ọlọ́run ológun dúdú eh, ibi tí bàbá sùn mi lọ yẹn gbogbo náà lọ́mọdé lọ́jọ́ kan o eh, gbogbo tá gbá yín ṣe pátá lọ́lọ́run lọ́lọ́run gbogbo ni Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín o àbí jẹ́ ti gbàgbé ni ikú ló pin ìrìn àjò tí ẹ̀dá orin tó bá ti dé ó parí tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfọwọ́bà fílẹ̀ nílé ayé ẹ jẹ́ rẹ̀ bí ẹ bá mọ ojú òkun rí nínú sáré àbẹ̀rù ọlọ́run bí ẹ bá mọ ohun ojú òkun rí nínú sáré abẹ̀rù ọlọ́run bàbá Sùwíìgì tó yẹ ká máa ṣàdúrà fún tó yẹ ká máa ṣàdúrà fún ẹ tí wọ́n fẹ́ máa dírẹ́gì orí burúkú òṣì. ẹ sọ lórí atẹ́kùn kí gbogbo ayé ó gbọ́ mo mọ n tá a lè ṣe ṣùgbọ́n mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà dá sí tó wà ńlẹ̀ bóyá wọ́n lè sọ n tá a lè ṣe ìmọ̀ràn tẹ́ ẹ bá fún wa wọ́n ṣàlàyé ẹ̀ nínú apá kejì orin sún èbèbè tí ń bọ̀ wọ́n láwọn olè kan jí. kò sí kankan tẹ́lẹ̀ ṣe nothing àgbàlá ti kó dọ́kúmẹ́ǹtì fáwọn ọmọ ilé ìdẹ ni wọ́n sin sún èbèbè sí so kó wá sọ iye tí ó gbà kó wá ṣàkáǹtì ẹ̀ orí gbogbo ní ti burú kò ní àkáǹtì kankan tó fẹ́ ṣe orí ní ti burú ṣé foundation bárakú bàbá ẹ̀ ló fi gbowó ni ṣé foundation bàbá ẹ̀ ológudu ṣé foundation yàrá ìyá ẹ̀ ló fi gbowó mo béèrè ṣé foundation bárakú bàbá ẹ̀ ló fi gbowó àbí olórí foundation tó fi gbowó àbí olórí burúkú ni ẹ ìwọ náà lọ dá foundation kalẹ̀ tó bá easy ìwọ náà ìwọ náà lọ wá aláàárẹ̀ kan kó gbowó fún ẹ súnmìbì súnmìbì àmọ́ àmọ́ condition tó wà àmọ́ condition tó wà ó gbọ́ ni wọ́n ní àwọn tó ti kú kò kúkú yé wá sí ìjọmọ wa bínú ìkẹ́ ni wọ́n wà tí wọ́n gbádùn ní ọ̀dọ̀ ọlọ́run tàbí ilé iná tí wọ́n ń jí àtàn wọn tàbálàfo iná pẹ̀lú àlùjọ ọ̀nà ló ń gbé ọba tó pokú sọ́dọ̀ dàkúnbọ̀wà kẹ́ òkú wọ́ o ọba àtọ̀pọ̀ òkú sọ́dọ̀ ọ̀dàkùn bàwá kẹ́ òkú wa ẹ̀yàn mo lórí burúkú ẹ̀yọ́ mo fò tẹ́ ń béèrè lé nígbà tí bàbá yìí ṣàárẹ̀ níbo lẹ́wà gbogbo yín bá tó rí ibi burú o ẹ̀ kú re. mi lórí kan àwọn karambani kan kíṣẹ́ mi ta láṣẹ ní ẹ mọ́ subscribe sórí ológun dúdú lórí chánẹ́ẹ̀lì mi tí kì í ṣe tológun dúdú ọba akọrin. àbí sísítà mi olúwa ṣeun ọlọ́run jù wọ́n ó yà mí lẹ́nu o àgbàlá ti sọ fún wọn wípé ọmọ rẹ̀ máa gbé bẹ́ẹ̀ àgbàlá ti sọ fún wọn náà àgbàlá gbígbẹ ti sọ fún wọn wọ́n ti sọ fún wọn i'm very surprised ẹ ok mo bọ̀ ẹ jẹ́ pin ẹ jẹ́ sáré pin nọ́mbà ẹ tẹ́ fẹ́ pè wọlé sáré pè wọlé zero nine one three eight four zero three two seven six. Mm. Mbà. Ẹ lè pè direct. zero nine one three eight four zero three two seven six. Lẹ́yìn ìgbà tí mọ́nì yẹn ti sọ̀rọ̀ ó ní ọmọ súwèbèbè ló máa máa gbé bẹ̀ so lẹ́yìn yẹn kílẹ̀ tó bá fẹ́ kó ṣe ó ti hand over document fún yín lẹ́yìn hand over tó pẹ̀ tó hand over fún yín kílẹ̀ tó fẹ́ kó ṣe ológun dúdú ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ológun dúdú ikú ló pin ìrìn àjò tí ẹ̀dá orin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 tó bá ti dé ó parí tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ afọwọ́bàfilẹ̀ ah, nílé ayé ẹ jẹ́ ká hùwà rẹ̀ bí ẹ bá mọ ojú òkun rí nínú sáré abẹ̀rù ọlọ́run hello ẹ ká sàn ẹ fẹ́ dá sí tòní ok à ń gbọ́ yín sáà. oye hello sir gbogbo ayé ń gbọ́ yín hello sir. network. hello. Mm, kò nẹ́tíwọ̀kì mi nẹ́tíwọ̀kì lè rí kò ní fẹ́ gbádùn láyé tí. hello. hello bọ́dà mi ẹ kú ọ̀lẹ́ o. ẹ kú ọ̀lẹ́ mà ẹ fẹ́ dásẹ́ tó ni. ẹ kú o bẹ́ẹ̀ ni sà. ok gbogbo ayé ń gbọ́ yín. nígbà ni mo kọ́mẹ̀ntì sí pé Agbala Gabriel ti sọ from the onset pípé ọmọ bàbá ló máa máa gbé bẹ̀ so mi ò tún mọ problem àwọn èèyàn dẹ́ mo believe pé kò sẹ́ni tó rán ológun dúdú iṣẹ́ àbí kí ló ń pè rẹ̀ ṣé ń gbọ́ mi sà. wèrè lẹ́sẹ̀ ó sọ pé àwọn ọmọ bàbá ló wá bóun. mi ò mi ò bìlíìfù bẹ́ẹ̀ tó bá dẹ̀ wá jẹ́ pé àwọn bàbá lọ bá lóòótọ́ á ṣe pé ìkà ni wọ́n aláìmoore ni wọ́n bẹ́ẹ̀ mi ò bìlíìfù àwọn ọmọ bàbá táwọn náà bá ń gbọ́ nísìn tó bá yẹ pé àwọn ò lọ bá àwọn náà jáde láti sọ̀rọ̀. ṣóyè because nígbà tí bàbá wà láyé mi rò pé kankan jáde nu wọn láti wá tọ́jú bàbá yẹn so for Àgbàlá Gabriel láti jáde láti tọ́jú ẹ̀ ó dẹ̀ tún gba èèyàn tó ń tọ́jú ẹ̀ fún wọn because woman yẹn sọ̀rọ̀. ó tún sanwó fún wọn lóṣooṣù. ó tún sanwó fún wọn so tó bá jẹ́ pàwọn lọ́rọ̀ ológun dúdú ń lóòótọ́ that means they are crazy wọn ò ń ṣe èèyàn. Hmm. ẹ máa bẹ́ẹ̀ tò lọ brọ́dà mi mo máa ń gbádùn yín ẹ̀yin ò sí láàrin ẹ̀ sí sí yín God bless you ẹ ṣeun ma ẹ ṣeun ma màmá lọ sí àwọn lọ sí TikTok ń sùn TikTok yẹn ló máa dùn TikTok yẹn amara yìí gbàmù yẹn wọlé dáadáa tọ́yìn mọ̀lẹ́ sọ̀rọ̀ dáadáa ẹ lọ fọ́lọ̀ mi kalẹ̀ lórí Agambari kókó wa àwọn lọ sí TikTok ń sùn ìjà hmm. gbọ́ ìjà gbọ́ ìwì tí wèrè tó kọ́ Àkànní YouTube channel ni ẹ ti subscribe sórí iṣẹ́ mi ẹ like ẹ ẹ share. Bluetooth mode. ìmọ̀ràn òfo ìmọ̀ràn òṣìwò lọ́fẹ́ fún yín idiot stupidity. moro ni koko ai moro bluetooth mode kini connect kudamili ujakije mara tete toke tok wá kó wá ṣàkáǹtì torí pé foundation babaláko bàbá yín ló fi gbowó àbí ẹ foundation yín ló lò tó fi gbowó àbórúkọ yín ló lò tó fi gbowó ẹ mọ̀ pé ògbó yàtọ̀ sógbó hmm. iná sáà yakumula ṣàtà iṣẹ́